náà lágbára ibi tá a wà yìí tá a bá wá sàláwà àkùbárù yìí rasúlù sallallahu alayhi wa tọba ṣe yarfa'u yàdẹ̀yẹ ọmọ gbọ́wọ́ sókè yóò gbọ́wọ́ sókè níbi takbiratul ihram bọ́yá ń gbọ́wọ́ bá ìtẹ̀síwájú tí àlùfáà wa tí mòǹdélé ti bá ń tẹ̀ wájú. lórí ìgbé ọwọ́ sókè a rí wípé oníranran ìsìláàmù rí mbẹ. sálàwà kíbárù nìkan òun là á máa ń gbọ́wọ́ sókè fún ìbẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn àgbà wá pọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n kí n rọra gẹlẹ́sẹ̀ díẹ̀. rasulu sallallahu alayhi wa sallam a máa gbé ọwọ́ sókè bí takbiratul ihram tá a wà ń bẹ̀ yóò gbé ọwọ́ rẹ̀ sí òkè a máa gbé sókè nígbà tó bá fẹ́ rùkú a sì máa gbé sókè nígbà ọba sírí ní ní rùkú ọmọ ń gbé sókè báadà alqiyam min at-tashahhud al-awwal ìrun tó bá ní táyà méjì bíi àìlà asiri àti ṣáì tó bá ti táyà tàlákọ̀ọ́kọ́ tán tó fẹ́ dìde fún ọ̀pá kẹta àmọ́ gbowó sókè òfin àpọ́nà mẹ́rin òun ni máa ti gbé ọwọ́ rẹ̀ sí òkè àdéhùn tó wá nìyẹn ọ̀rọ̀ tó hàn jù lọ́dọ̀ gbogbo àwọn àfáà nìyẹn. èyí tí àtúndúró díẹ̀ ń bẹ òun lọ̀rọ̀ tápá kan nú àwọn àlùfáà tí wọ́n dúró lórí wípé bẹ́ẹ̀ ọ̀bá gbọ́wọ́ òkè tó ṣe Allahu Akbar ti ń kírun rẹ̀ lọ. àdínú àwọn àlùfáà tí wọ́n gbà pé kò sí kankan wọ́n dẹ̀ láwọn àhàdì tí bọ́tẹ̀ ẹ̀jẹ̀ pé gbogbo a tí wọ́n fi sẹ̀rí yìí la àṣìláláha kò nípìlẹ̀ nínú ẹ̀ òun làdìsí tó sọ pé wọn lánàbì ní man rafa àyàdé yìí fi sọlá ma rafa àyàdé yìí fi sọlá ẹ bá gbé ọwọ́ rẹ̀ sókè nínú oorun fàlà sọlá àtàlà àjàrkọ́ni ọgbàdìsì yẹn wá nínú tíra rẹ̀ alàbàtì alàbàtì ọlànàbì ní ẹni tó bá gbọ́wọ́ sókè lórí irun bala sọlá àtàlà pé kò nírun kódà àdìsì yẹn wọ́n gbé wọ́n ṣe wọ́n gbé wá màrúfù àgàn mọ́nà màrúfù àni wípé wọ́n sàrádà ẹ̀ lọ bá nàbí pé rọ̀ṣúlù ló wì bẹ́ẹ̀ bá gbọ́wọ́ lórí irun pé kò nírun. adẹ̀tìrì nù sífàtù sọ̀láàtì nàbí wípé káàní sallallahu alayhi wa sallama yarfa yadayhi inda takbirati al-ihram wa inda ar-ruku' wa inda ar-raf' min ar-ruku' wa inda qiyami min at-tashahhudi al-awwal. ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ànábì máa ń gbé ọwọ́ sókè. adé sì yí òun ní gbáralé àwọn tí wọ́n ní. ṣe kankan àdìsí yìí la àtìlálà àdìsí tí ò ní pilẹ̀ ni arákùnrin kan bẹnu àwọn tí wọn láwọn gbọ́ lẹ́nu ànábì wọn pè ní Ma'mun Ma'mun bùnú Ahmad àwọn àlùfáà tí wọn ṣe jáfù wọtàdì tí wọn ṣàgbéyẹ̀wò gbogbo àwọn tí wọn máa ń gbàdìsí wá wọn jẹ́ òye wa wípé dajal dajal dàjálù lẹ ẹni bínú ẹ̀sìn àwọn afáwọn wa ní asokùn sí ẹ̀sìn. wọ́n jẹ́ oyé wa wípé dàjálù ni mí na dàjálù jìlá kódà ọ̀rọ̀ rẹ̀ ọmọ bá wọn ní kàdáàbà ni ọ̀gá òpùrọ̀ ni òpùrọ̀ ni wàdọ́ án xàbí ìtàn ọmọ ọmọ gbé ọmọ sàgbélẹ̀rọ àdìs bó ṣe wù ẹ náà rí ìbára àdìs yẹn gan ẹ náà sanabi ni ó sì sọ bá pé máa ń rọ̀fà yàdé ìfi sọlá bala sọlá tàlà ẹ ẹ ń bá gbọ́wọ́ sókè níbi irun kò ní. kò nírun ọ̀rọ̀ ni nínú àdìsí míì tí wọ́n tún máa ń mú wá wọn lánàbí wọn lé wọn sọ pé àrà àìtún mu rọfà àwòrọfà akùn àìdíkùn fi sọlá ti hà kàdà Ibn Umar ọ̀nà ló mórí ẹ máa ń yín sókè báyìí nínú oorun ló fi búra onítorí wa man zada rasulullah sallallahu alayhi wa sallama ala hadha shay'an qattu ànábì òfin kankan kó fi nǹkan kan kún ìgbọ́wọ́ sókè ẹ̀ kọjá báyìí wọn lọ́wọ́ àti báyìí tọ́wà ní déédéé ìgbọ́wọ́ sókè rẹ̀ ti déédéé sàdíẹ̀ yìí ìgbà ìyá báyìí oníkòsí jù bá ń lọ. ọrọ yìí àdìsí rẹ̀ àdìsí yìí náà ọwà dọ̀yìn ọ̀lẹ̀ a lè fi ṣe fújà àlùfáà wa ibùdó habad nínú ọrọ rẹ̀ ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dìrọ̀ máa àdìsí yìí tí wọ́n rò wípé ká gbọ́wọ́ sókè nínú oorun. bóyá ń gba rùkú ni tàbí gba bá sí ní rùkú tàbí tẹkẹmíra tìrì rà wọn gbà pé bídíà ni. ó ní bí ọ̀rọ̀ yìí bá tiẹ̀ lálàáfíà ìdí ìbùnú umaru sọ fún wa níbẹ̀ yẹn sọláàtù tó wí bẹ̀ yẹn kìí ṣe irun àdúà níbi àdúà ni ìtànàbí bá fẹ́ ṣàdúà kìí gbé ọwọ́ kọjá báyìí kìí ṣàṣejù ọwọ́ títẹ̀ ṣàpẹ́lẹ̀ omi ìjọba ń ṣàdúrà ọbẹ̀ ilé ìfẹ́ kó wọ́n fọwọ́ sí ìtàmà. pé sọ̀láàtù tó wí bẹ̀ yẹn kèé ṣe irun àdúrà ni kò sì síyè méjì bẹ́ẹ̀ nínú èdè wípé àsọ̀láàtù àdúrà. ìtumọ̀ sọ̀láàtù ló èdè àdúrà ni. ìtí wí bẹ̀ yẹn kèé ṣe kíni o kèé ṣe irun kíkí nítorí pé alárọ̀bù tùsánmà sọ̀láta dùá lárúbáwá wọ́n máa ń pè irun kíkí wọ́n á máa pè ní àdúà. èyí tí wọ́n jẹ́rìí pé òun ni hadithi ti hasan bónú sufyanu gbà wá nínú sanadu ẹ̀ látọ̀dọ̀ ibùnú umar kanna ó ní wàlọ́hì má rọ̀fà yàdá yìí ànábì ọ̀tẹ́wọ́ rẹ̀ ó gbéga kọjá sọ́dúnrì hí fi dùn á. ẹgbẹ́lẹ́ kò lo sọ láti bẹ́ẹ̀ ìtòló bẹ́ẹ̀ ni fi dùn á. níbi kíni níbi àdúrà. èyí tọ́lá làáfíà yìí ọ̀lọ́ jẹ́ ìpèsè tí ó wà lókè tó ń lo sọ̀láàtì. pé kèé ṣe sọ̀láàtì ni ìsìn wíńbẹ̀ yẹn ni kíni àdúrà. òun ní fi ń ya pé ìtẹ́wọ́ ìgbé ọwọ́ sókè nínú àdúrà mo má kọjá ìgbà yìnyín torí pé rọ̀ṣùn gbé ọwọ́ sókè níbi àdúrà rẹ̀ títí ọjà ìgbáyà. Àdéhùn náà tún wá sí sábìtì náà gbà wá. Anthony Ibn Umar. Tàbí ọ̀n forí sọ́ra wọn lọ́dọ̀ Ibn Umar. Olù náà ti bọ̀. Ó ní Tọ́ba fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù kíkí. Kí ni rọ́pà àyàdéyì ágbéwà mọ́nkàbẹ́yì yóò bọ̀wọ́ rẹ̀ ágbéwà mọ́nkàbẹ́yì tí ó ga dé ó bẹ̀rẹ̀ pé ọwọ́ gbígbé rẹ̀ níbi irun a máa kọjá igbá àyà ọwọ́ gbígbé rẹ̀ níbi àdúrà òun ni òun ni ìkọjá àgbáyà bá fẹ́ kírun ó ní yóò gbé ọwọ́ rẹ̀ sókè tí ó dèbí ọmọ ìta bá fẹ́ sàláwà kúfárù nìsín allah bá ti tẹnu gbèsè allah tààtù wa ẹlòmí yóò tún tiro bóyá kọlọ wo lè rí rárá wọn ò rán allah gbèsè allah akpọ ẹlòmí yóò tún yóò tún yóò tún tí tí dàlù ní tí dàlù lórí èé gbé ọwọ́ sókè tọ́ba ti Allahu Akbar lórí ìrun mere mẹ́rẹ̀ẹ̀rin láti mẹ́sàn kọjá dìde èjìká rẹ̀ méjèèjì gẹ́gẹ́ bí hadisi tí aṣíwájú wa yìí tọ́gbà wá fún wa. wáyé dá rọ́fà rọ́sàwọ́ mi náà rúkú rọ́fà wúmà tọ́ba tún gbórí ní rúkú yóò gbé ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe. wọ́n ní yìí àwọn tí wọ́n gbà wá bẹ́ẹ̀ nú àwọn sàábí pé ọwọ́ gbígbé ànábì ọ̀kọ́jẹ́ èjìkẹ́ láwa kàmsí na sàábí yẹ o tó fífítì sàábí tọ́jẹ́ pé tí wọ́n gbà wá nìyẹn nínú àwọn fífítì yìí a rí bìlìjánà gbogbo àwọn sàábí ti fún níwèé àlùjánà látàyé wà nú àwọn tí gbà àdìsí wa fún wa kọjá kí ni. ọdẹ tún yọ àpé máa ń gbọ́wọ́ sókè níbi takbiratu al-ihram tètè pé máa da wọlé sí Allahu akbar gẹ́gẹ́ báwọn kan ti fi àdéhùn ta ṣàlàyé rẹ̀ tí wọ́n fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ wọn wípé èèyàn lè da ọwọ́ lẹ̀ Imam Shafi'i ó sọ̀rọ̀ kan lábẹ́ ibi tá a wà yìí ó ní láyé hílù lè áhàdì ọ̀wá tọ́fẹ́ nìkankan o sẹ́mi àhàdìsà rasulillahi sallallahu alayhi wa sallam tọ́gbà àdìsà ànábì tá a mú wáyé fi rọ́pò ìyàdé yìí ní fífi ta ìsọ̀lá pé máa ń gbọ́wọ́ rẹ̀ sókè nígbà ọba fẹ́ wọnú òun pẹ̀lú Allahu akbar wà ìjà rúkú àti ńgbà tó bá fẹ́ rúkú wà rọ́pò mìíràn rúkú àti àyẹ̀tùrùkà lè yẹ ìdá ẹ́ bìfẹ́ ìlìhí sallallahu alaihi wasallam. kọ́wá sọ pé òun ò ní fi irun tòun jọ irun aṣáájú ẹ̀dá anabiwa Muhammad àfọ àwọn sọ yìí nínú tíra rẹ̀ tí í ṣe tọ̀bàkọ́tù aṣàfihàn ibẹ̀ ni ó ti sọ lẹ́kọ́bọ̀rọ̀ etí náà àwọn ti fún mi ní sẹ́ni wọ́n ti fún mi wọ́n ní five ó gbẹ dúró èmi náà ń wò. eléyẹ ó fi ń yé wa wípé à á gbé ọwọ́ wa a máa ń gbé ọwọ́ sókè nígbà tá a bá ṣe Allahu Akbar báwo lọ́wọ́ wọ́n ṣe rí èèyàn fi dúró mẹ́yẹn wọ́n ìṣẹ́jú kan tó kù tí MC ọba fẹ́ gbà ọba fẹ́ gbà ń fọ náà. òun ni wípé a máa da àsàbì a nà sókè báyìí kì í pé èèyàn a máa da àsọ̀bí wa àwọn káwá a nà wọ́n tọ̀tọ̀ọ̀tọ̀ a sì ní ìyá kàtàkàtà báyìí gbà tẹ́yìn ìyá ká wọ́n lájú lọ́nà àti ní pa pọ̀ mọ́ra nọ́mà bọ́lọ̀ ń sọ́lá ní pé ilé ìsìnká yà á kátàkátà láti pápọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ láti ṣe àdá ìkàwọ́ méjèèjì àdá sí òkè bí Rasulullah sallallahu alaihi wasallam bìtì máa ṣe nìyẹn. bàbá wa fẹ́ ṣe àdìsí gbé wá fún wa pé Rasul a máa ṣe Allahu akbar sẹ́ríkọ́lá àkùbárù ti ṣáájú ọwọ́ gbígbé ọmọ ṣe bẹ́ẹ̀ gbà mí tó ṣe Allahu akbar. yọ sàlámù àkùbárù ṣáájú yóò ọwọ́ tẹ̀lé ìgbà míì ọmọ ṣe tí òun àti ọwọ́ gbígbé tí wọ́n jọ bára wọn lọ lẹ́ẹ̀kan ní ìgbà míì àtùmọ̀tẹ́lá yìí Allahu tọwọ́ gbígbé tí ó ṣáájú Allahu akbar gbogbo ẹ̀ làgbà wá ọ̀rọ̀ lórí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí ó wù. èyí tó fi dáa jù ní káwa náà máa ṣe bí rọ̀ṣúlù ti máa ṣe ká má mú ẹyọ kan kọ́mọ́jẹ̀ pé gbogbo ìgbà tábà mẹ́ta láwà tó bá rú yọ ọmọ ṣe déédéé ara wọn bá a bá ti tó ṣe déédéé ara wọn nígbà míì tó bá tún nígbà míì ká ṣe a lè ṣe kí ọwọ́ gbígbé ọ ṣáájú aláwọ̀ àpárò a sì lè fi aláwọ̀ àpárò ṣáájú ọwọ́ gbígbé wallahu ta'ala a'lam جزاك الله خيرا ní àìní ní ìlú àti àwọn

Thank you. wọn máa ń rúra gbé báyìí àdìsí èyí tá a mú wáyé ni wọ́n fẹ́ lò gbígbé ànábì èyí gbé ọwọ́ lórí irun kọjá báyìí ẹ̀dẹ̀ ló gbẹ́jọ́ kó wa ti ṣàlàyé wípé níbi àdúrà lélẹ̀ yẹn ṣùgbọ́n ìtọ́ba lórí irun wọ́n máa ń gbé e débi èjìká rẹ̀ torí náà èyí tí àwọn ti yẹn wọ́n jìtá ìtọ́yẹ̀wò ó ṣe lórí àdúrà ó ní wọ́n á yẹ ṣàlàyé ọlọ́wọ́ gbà lẹ́sìn. Thank you. wọ́n bá ti dára wọn yóò ẹ̀rẹ́ ti ẹ̀kọ́ tí Bàtí ìjọba mẹ́wàá ti pé lórí ìgbọ́sókè ìyá ẹ̀rù pé mo ti ṣàlàyé àwọn tó bá gbé báyìí ẹ̀rù pé wọ́n ti pa wọ́n ti báyìí. òun ni ó jẹ́ kọ́wé èèyàn wà nọ́mà ọ̀dọ́ wà nọ́mà a ní yá ìka a sì nípa ìka wa a nípa kọ̀. Tọ́ba ṣe àdúrà. ọlọ anabi anabi ògbé ọwọ́ rẹ̀ kọjá ibi báyìí tó bá ń ṣàdúrà tòmọ tó bá jẹ pé lórí a máa ń gbé dé ibi ìjìká báyìí ló ń ṣe ya ìka a sì ọwọ́ papọ̀ a jẹ kọ wà nọmà bọlọhùn sí o sì bá lè fi bẹ ọlọ ẹsẹ aláwọ kèésì kèésì ṣe na. Thank you. yálà bẹ́ẹ̀ tó fẹ́ pè é pé wá májà jẹ́ kí ó sú wa. Gẹ́gẹ́ bí dókítà rẹ̀ sọ ní ìpè ìpò lọ́dà àkọọ̀rọ̀ náà títí tó fi kú. Ẹnì kan ò sì gbọdọ̀ sọ pé ìlànà ìfẹ́ gbogbo tó fẹ́ rí onímọ̀síwọ̀n. Tọ́lá farabalẹ̀ kó tọ́ọ̀nù ọkọ̀. Ó ti kẹ̀kẹ́ ìyòdì náà. Tọ́lá farabalẹ̀ lọ́dọ̀ tí bá sọ ọkọ̀ èyí ti kó ní kíní yóò ti wá kárí wọ́n yẹ kó gbogbo ẹgbẹ́ wà nínú ẹgbẹ́ ìmáàmù ṣẹlẹ̀ ọ̀dọ̀ wa àwọn aláìní pọ̀ máa ti tó lẹ́yìn ìmáàmù àwọn tí ó já sí pé a náà gbọ́ lórí pé wọ́n jẹ́ iná àbá àdàbà olùdíwá sọ pé kàkà fún ilé ìsìn wọn tó dígbà rẹ̀ kò sí kí òun tó sì kà ó sì padà jẹ́ kí ìparí ìrọ̀rùn ní gbogbo Thank you. Thank you. tọ́ba wà tẹ́lẹ̀ tọ́ra wọn ìfọ̀rọ̀dìyà ti wà ní ojútùú ìsìlámù bí nǹkan mi máa wá ọba ọba bí ìmáàmù ṣe sọ yẹn èèyàn ti dà níyàn lé wípé lè máa mú lòun lọ sí ọba wa dé bóyá ọba àbàbà mọ́mọ́ àgbà ní ọ̀tá sílẹ̀ náà pé ọkọ̀ bàbà lé àbàbà mọ́mọ́ àgbà yóò tẹ̀lé yóò pa. ibẹ̀ náà lọ ẹ́ ti máa dà níyàn pé mo ti dèrò Nọ́pìlà ṣùgbà. Òkè tá a máa ṣe ṣáájú ká tó. Thank you. mi máa tí bàbá wa ń sàlérò pẹ̀lú táìmù tó bá jẹ́ pé mo ti yé mi ò sí bàbá pé tí bàbá wa gbà lérò wípé ìgbà dé ènìyàn lè yàn dà rọ́kà tẹ́lẹ̀ fàjìrì á sì máa yàn án tí wọ́n fi ṣèkọ́ mà tí wọ́n bá ti ṣèkọ́ mà ọ̀run tá a fẹ́ òun náà ni pé kámẹ́yàn kankan mọ́ torí àwọn àdìsí kan tó wá wípé tí wọ́n bá ti sì kọ́ ọmọ àrùn kan lásán láta ilà máa ò kí ìmàlà àìtúnkìrún míì má àfi irun tí wọ́n ṣe ìkọ́ ọmọ rẹ̀ yẹn rọ́kà sílẹ̀ lè fájìrì ó ti tán tí wọ́n bá ti sì kọ́ ọmọ. a rí nínú mọ́gàbí tiwa màlìkíyà táwọn gbà wípé tọ́ba mọ̀ wípé òun lè sáré kí bóyá ọ̀rọ̀ yẹn bóyá lóun sí àtàbí kíní kan lọ́wọ́ tó lè sáré kí tí ó fi mú wá tí ó bẹ̀rù fàwáàtù tẹ̀kìbíra ti lè ra ìbára wọn nù tí ó bẹ̀rù bàláwà tìbárú ọ̀bọ̀ mọ́ ní ọwọ́ àbífájà wọ́n gbàgbé kọ́ sáré kí kọ́mọ bá wọn kírun lọ ọ̀dà èyí tó dáa ni kọ́ wọlé pẹ̀lú tẹ̀kìbíra ti lè ra àwọn ẹni ìṣáájú máa sojú kòkòrò kọ́ mọ́ pọ̀ torí délé yìí kò gbọdọ̀ bọ́ máyà lọ tọ́ba ti wá lọ bẹ́ẹ̀ déyìn òrí kí bí wọ́n bá ti kírun tán ẹ jókòó bàbá ẹ jókòó bàbá tí wọ́n bá ti kásùnbà tán pàápàá àsùnbà tí wọ́n bá kí sásìkò ẹ̀ àwọn àsùnbà kan bẹ tí wọ́n ò kí sásìkò ẹ̀ mo sì pé mo ti fún wa náwọn ìwé tí ó tún máa ràn wá lọ́wọ́ sí i tí wọ́n bá kí sásìkò ẹ̀ yóò sì fi àyè lẹ̀ bí ìgbà tí òòrùn ó tó kó wọn yọ tí òòrùn ọ̀bá ti yọ èèyàn tó láǹfààní àti ti àwọn náfìlà rẹ̀ ó lè sáré kí lọ́kẹ́ àtẹ́ni lè fájìrì ẹ̀yẹn tọ́ba ti sálámà àbá rẹ̀ tán kó mọ wá padà òun ló fi jẹ́ sípé àti ọmọ kìsásìkò àwọn sọ̀hábà àwọn ìyá wa wọ́n ní táwọn bá kírun àsùbá tán táwọn bá ń padà lọ lé gbogbo àwọn tí wọ́n bá ń bọ̀ lọ́nà èé dáwọn àmọ́ àwọn èrí àwọn mineral kala toró òkun ó sì tún ṣe kíni yóò tún wà tí wọ́n lè ráwọn kèé sàtúbà táwọn ó tó rò bó ti fẹ́ ti fẹ́ yọ tó bá ti dé ìṣe sì tún wà kó ti fẹ́ tọ́ba wá dà sùkù tó òrùn ti yọ tán kéèyàn ó tuntun ó tún yàn nítorí pé náà àwọn anáfílà tí wọ́n kápá má ṣiṣẹ́ ẹ̀ onírọ́kà sáánẹ̀lì fájìlì wà mo rò pa gbọ́ yé àkọ́dọ̀ wà nínú etí àkà nínú nǹkan tí máa ń láàyàn kó níbi yaná téèyàn gbọ́dọ̀ fojú rénẹ̀ ọ̀pá mẹ́rin ṣáájú àìlà ọ̀pá mẹ́rin ṣáájú àṣẹ ọ̀pá méjì lẹ́yìn mọ́gírì ọ̀pá méjì lẹ́yìn ṣáì ọ̀pá méjì ṣáájú àsùbá. Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún agbẹ́ ẹni tó bá lè mójútó tó ń ṣe dáadáa yọ ọ́ níbi ìyá iná ọlọ́run. Ó ṣe torí eléwu náà ni tó bá ti kó abọ́ mọ̀yàn lọ tó bá ti wí pé òòrùn bá yọ tán kéèyàn san padà wọ́n lọ sára àná. Ọlọ́run bá ní àwọn àbá wa ní ẹ̀kọ́ lórí ní àwọn ọ̀rọ̀ wa ó bá lè sọ́kùn ọ̀rọ̀ náà Eu acho que a

nínú nínú dáadáa tó ń ṣe kò jẹ́ kò jẹ́ kàlọ́ dáadáa fún àwọn ọmọ rẹ̀. Ẹ sọ wá sí ọ̀rọ̀ ìtọ́ nípa ṣíṣe ohun tó wọ́n ní pẹ́ máa bẹ̀rẹ̀ mọ̀ ìyá fún ní pẹ́ mẹ́tọ́ ìgbà fún ọlọ́ sí kí a ṣe lọ́wọ́ ìjà wà lọ́wọ́. Mo kí ẹni àpò ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ lọ ṣẹlẹ̀ ṣe. Ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ àpẹ́ òbí rẹ̀

ọmọ ní ọmọ kan sí àti àkàbẹ́ kò ní sọ inú sí ìṣẹ́ lọ wọ́n ní ẹ̀ka fún àbàdé tó lé nígbà ọ̀pọ̀ta tí àti títí ààrẹ bá lè tó lọ́wọ́ náà wọ́n máa fà á mọ̀ àkàmọ̀ tó wá lọ wọ́n mọ̀ pé iṣẹ́ ló ń mọ̀ ọmọ tó lé wọn lẹ́sẹ̀ ká bá wọ́n ìdí tó wọ́n sọ fún àlọ́ lọ́la ó tún jẹ́ bí àdìsọ́jà bá fà wà lọ àbàdé ìjọ́mọ̀

صلى النبي

gbogbo wa la gbádùn.